ọwọ́ nǹkan mí ò ṣe nǹkan mí ọwọ́ ma wá ma yòrò sákànù náà yọ ma díkú ìjà tí wọ́n ma jà tẹ́lẹ̀ wọ́n ma jà àmá wa ń bá ìran méjèèjì sọ́rọ̀ lónìí pé kábẹ̀rù ọlọ́run bóǹtí ẹ ó ti jẹ ọmọ wọ́n wá bí anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam pé anẹ́bí ti jú òdodo amúrùbún eh, eh, ni láàsì náà ni kìí ṣe bàbá rẹ̀ amúrùbún ni láàsì ni ó lóun ṣọ́ anẹ́bí títí ń dọ́kan òun rí pé òun wà níbi kan tẹ́nìkan sí pẹ̀lú òun pẹ̀lú anẹ́bí sallallahu alaihi wasallam torí pé nǹkan kan public òun wá rí pé òun lọ́pọ̀túnítì kan jọ gẹgbé èmi àtànẹ́bì nìkan ẹgbẹ́ gíní bèèrè náà ya rasulallah man ahabbu nasi ilayki man sẹ́rí pé bèèrè òun lágbà lóòtọ́ <laughs> èmi àbúbákiri bá wà pé <laughs> ah, bèèrè yìí ṣe bèèrè ó sì mọ̀ pá ànẹ́bì ò ní parọ́ sallallahu alaihi wasallam ah, wọ́n là nẹ́bí ní àá ah, ah, irú béèrè wo ló lóun fẹ́ kẹ dáhùn lóhun ni ẹgbẹ́ ìgbàtà nẹ́bí ọya ẹgbẹ́ kí là nẹ́bí wí anẹ́bí ò ní tijú kò ní parọ́ anẹ́bí ní àìṣà rọ́bí yọ́ lọ́wọ́ ìyá ńlá wa aisha kò lóyún rí gbẹ̀lẹ̀ yóò bímá rọ̀bí allahu ta'ala ana umu abdullahi tẹ́rí tí wọ́n ń pè ní wọ́n kàn pè ní umu abdullahi ní o ìyá ńlá wa aisha ò bímá o wọ́n wá níta lànàbí fẹ́ràn jù nínú àwọn ìyàwó nìkan tí wọ́n wí o man ahabbo náà sí ilẹ̀ bàbá ní àwọn èèyàn fẹ́ràn èèyàn wà nábì náà lẹ́nìkan tó fẹ́ràn jù <laughs> tani ẹ̀sọ fún ìmì èmi nìkan mọ́ wáyá ẹ̀ ọlá nẹ́bí wá sọ fún pé àìṣà ẹni tí ò bí ma fàánẹ́bí sallallahu alaihi wasallam kó sì tó fẹ́ ànẹ́bí ti fẹ́ yàwó méjì ànẹ́bí fẹ́ yà ńlá wa Khadija tó bí ìntọ́pọ̀ náà àwọn sallallahu alaihi wasallam lẹ́yìn Khadija annabi fẹ́ wa Sauda bintu Zama ìyàwó kẹta òní Aisha radiyallahu anha ńláwọ́ ma wá pé kọ́dá kùránì náà ti níwà ráhmà bí ọba ti sí ọmọ mẹ́ à kùránì ò wí bẹ́ẹ̀ olúwa sì lè dára tó wù ibá ń kanú alkùránì kẹrì yahabu lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha yahabu liman ويجعل من يشاء عقيما إنه عليم قدير عليم مما قدير ملسي أما يهب لمن يشاء in tó wù mí ní pé in ti ń fún wọn olúwalé mi máa se bẹ́ẹ̀ torí ẹ̀ ní bọ́ bá wù yáhàbù lè mọ́ ni ẹ̀ṣáú iná ẹ̀sàá ẹlòmí obìnrin ni ọ ma bí ẹlòmí iná ọ̀tún mú ní mórí ọlọ́run pé ẹ kí ló dé tọ́ lọ fẹ́ àwọn obìnrin nìkan ló ń bí ah allahu akbar <laughs> lọ pé káwọn àṣẹ ọkọ̀ mọ́rọ̀ ọkà wọn náà àwọn anẹ́bí ọlọ́run tí ò gbọ́kùnrin kọ̀tán anẹ́bí ṣùháìbù kí ni kí ni jẹ́ tọ́wà pé ẹ obìnrin nìkan ló ń bí obìnrin nìkan ló ń bí ọ̀pọ̀lọpọ̀ lé ló ti dàrú bẹ́ẹ̀ a padà sọta àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí o n tí ọka ọ̀nà mẹ́ta sí má fọ ẹrù jẹ́ lọ́wọ́ wa tẹni ẹlẹ́ni má rí ọkùnrin mi náà fẹ́ se bẹ́ẹ̀ ṣe o márùn kí márùn pé à eléyìí ò ní yóò kó bọ́ o <laughs> ó kọ̀ rí ọparun fámílì olúwa ní yáhàbò lè máa yà ṣááú ìnáàsà ẹni ọba wùn obìnrin lòun ọkẹ̀ ọmọ bí kó sì máa wà wulẹ̀ jẹ́ kàyéfì pé àgbọ́lọ́hun ń bínú sí ní àwọn ànábì ọlọ́run ọyọ́ nú wọn bẹ́ wọ́n yáhàbò lè máa yà ṣááú bokor ní ọmọ bí olúwa ní yáhàbò

olúwanẹni ọba sí wòun àtọkùnrin àtobìnrin òun ní fún kíni yọ mọ́bà wá jọjú pé àbí ọsẹ ni àbí ẹlòmí ọgbẹ̀ wọ́n ti tẹ̀lé wá láti lé ni wọ́n tẹ̀lé nìkan wá láti lé òun lọ́jọ́ lọ́wọ́ yọnú àwọn ànẹ́bí ọlọ́run kọ sẹ́ntọ́ lọ́n fẹ́ràn jù ní ẹ̀dá tó kọjá àwọn ànẹ́bí ọlọ́run àwọn lọ́lọ́ súnmọ́ lọ́n jù àwọn lólúwa fẹ́ràn jù ètún ma pọ́lọ́n fẹ́ràn wọn ló fi fà wọ́n yọ pé mọ fẹ́ràn wọ láàrin àlùmọ̀ tiẹ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ kọ̀yẹ́ kárí ànábì ọlọ́run tí ò ní bímọ ìsìn wá ń bẹ ànábì yahya ànábì isa aléhìmọ̀ sọ́látù wọ̀sẹ̀lá èyí mú tó lẹ́kọ̀ọ́ fún gbogbo ilé tí máa ń torí ilé yìí dàgbò olúwa ní ètò tòun ọlọ́run ni omi ètí ẹ wá se pé wọ̀yẹ́jà alùmọ́ yẹ̀ṣá wà kí mọ́ ọlọ́run kàn ní ọpẹ́ díẹ̀ ni ẹnu pípẹ́ díẹ̀ nìna ọ̀pọ̀lọpọ̀ lè ní àti ó ti dàrú sákànù torí ẹ̀ lọ màwádà kú rahmana lọ àmọ́ mo ní pàtàkì jùlọ ẹlákùnṣẹ́ kọmọrùdín wọ́yá ta tún fi kún dáwà wa a nídi kárí orientate àwọn èèyàn wa bọ́bá pé yóò bá ló wíbẹ́ ẹníṣẹ̀rí ò wíbẹ́ kìí se pé ń ọmọ nìkan lèyàn fi jẹ́ lọ́kọ̀láyà bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kọ̀ yẹ kí ìyà ńlá wa iṣẹ́ ọpẹ́ ní ànẹ́bí sallallahu alaihi àbí ọ̀tán ọ yẹ ká ànẹ́bí ò ti gbé ńgbà <laughs> Aisha gbẹ̀yìn ànẹ́bí sallallahu alaihi wasallam torí náà bọ́ bá pé wọ́n ní yóò bá wí bẹ́ẹ̀ pé obìnrin jẹ́ ọba bímọ àdánwò ní àbí ó kó kíníkan bá àbí ọba tiẹ̀ jẹ́ ń ṣẹ̀rí òwú bẹ́ẹ̀ obìnrin sì wá pẹ́ ọdún kan ọdún méjì kọ́dà rọ́ lọ́dún mẹ́wàá tí yàhábù tọ́lọ́un tó se tán ẹmẹ́jà wá sẹlọ́un látara rú obìnrin bẹ́ẹ̀ kò tó dé pásíkò tọ́lọ́un tó àbí ọlọ́run ọ̀tí ẹ̀ wá ní bùn rárá náà ọlọ́run ní gbogbo ẹ̀ lòun lè se o lòun sì máa se o wọ̀yẹ́gbọ̀n alùmọ́niyà ṣáà ó àkìmà gbogbo eléyìí tóun bá wá se ń bẹ́ẹ̀ kọ̀gbọ́dọ̀ wá fa màwádà yọ kọ̀gbọ́dọ̀ fa sákànù yọ òun ni gbogbo rẹ̀ sẹ́bù ti jẹ́ ìjọ wọ́n tún wá bí ọ̀gá wa àwòkọ́sẹ̀ èmi pẹ̀lú rẹ̀ pé ta lọ fẹ́ràn jù ó ni ó bímọ púpọ̀ bá nẹ́bí àná tàtún ni ó <laughs> àbí tàní ọ̀bá tún gbogbo ìgbésí ayé ànẹ́bí lọ́lọ́run fi kó èmì àti wọ́lẹ́kọ̀ọ́ sọ̀lọ̀lọ̀ pé tọ́ bá rí báyìí náà tí ẹ ká kọ̀kọ́ torí náà ọlọ́nkọ́ mẹ́sà sí àmàdà wa o lórí ayà yìí mo rò pé ìṣẹ́jú díẹ̀ náà ni ó kú ẹ̀ẹ́n tí kà wá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ inṣá allahu ta'ala kí àwọn ṣe kọmọrù ẹ ma wá wá hálkọ̀ wọ́n ma wá wọ́n ma sọ àwọn details mi àwákan rẹ̀ ní tẹ́rí ọ̀rọ̀ ọlọ́kọláya kèése tí èyàn sọ láàrin wákàtí kan méjì o torí pé èyàn ma sọ general ẹlòmí ní specific problem tó nídi kẹ listing sí pé sébí tí yí ti ń rí ní ọ̀dà báyìí ní ẹ̀sẹ̀ èyí ń náà súnmọ́ àwọn àfá súnnà ẹ má lọ bò míì máa náà àhà in tí mo jẹ́ fẹ́ wí ni pé kódẹ̀ ẹlòmíì ń tó sun lọ gún òkè lọ múmi tí wọ́n ti gbọ́yìn oyé yà òkè àti omi kò dúrú dáhùn yìí lọ obìnrin mí tó kó bá rẹ̀ níbi ẹba ń fojú wọn mara yìí náà ni ẹba ń fojú wọn mara yìí ni àwọn bá kẹ́yìn ẹ̀ sí wọn fojú ti ẹ̀ mara báyá kìí sẹlẹ̀ yà yóò tọ́ jálàbí ọlọ́lọ́mọ iye obìnrin mítẹ́ inú pé kí ló ti wọ́ dọ́dọ̀ eléyìí òun náà ló ti rẹ̀ lọ́bẹ́ bẹ́ẹ̀ bá nírú sòro báyìí ẹ̀tọ̀ àwọn àfáà súnnà lọ gbogbo ta ń fi ń wéra wọn ta wọ́n wonú tíra wọ́n wonú kùránì àtàdízi fún ìgbà a ti ẹ̀yí ká kọ̀kọ́ bọ́bá ìpọ́kùnrin ni wọ́n sọ ti tán bàbá ìmọ̀ mọ̀lìkì fún pé gbogbo ọlọ́run lè fún ọmọ bẹ́ẹ̀ bọ́bá ìpóbìnrin ni wọ́n fi ti àwọn ìyá ńlá wa Khadija júwe fún kọ́dà kò nídi à ń lọ́dọ̀ àwọn kan tí wọ́n ma wá fi èbó kan ṣe àkàwé fún ọ pé kinní kan kí lọ ń wá kèfèrí kí ní àkàwé fún wọ́n jẹ́ mùsùlùmí <laughs> sallallahu alaihi wasallam torí náà àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo wá tún rò pé a ní pẹ́ lórí ẹ̀ bí pọ́ìntì pọ́ìntì pé bọ́lọ̀n bá ní kí ọlọ́lẹ̀ pé kó se dédé in ti ń sẹlẹ̀ ń lè tíyín bí gbogbo ọ̀bá wá báyìí ti ń sẹlẹ̀ ń lè tíyín mú padà lọ rí àwọn alfáà súnnà pé agbọ́ gbogbo yìí tí wọ́n wíhun àmọ́ nǹkan báyìí kò sí ká mẹ́nu bá gbogbo problems òǹkàlùkú ń gbogbo bí tí problems bá wà ń dílé ọlọ́nkọ́mọ́sà bá wà yanjú ẹ̀ àmẹ́ẹ̀já ma rántí ta kọ́ wílá kọ̀kọ́ ní pé gbákádàrá ti ẹ o kò sí sí o ìkúfẹ́ ṣe tẹ́lẹ̀ náà má sọ yíò jáde má inú tí ń jẹ́ imánu ní al'imánu belkọ́dàrí khairihi wọ́ṣẹ́rì bọ́bá wá lè ọlọ́wọ́ dẹ̀ bẹ́ bá lọ lọ gúnkẹ lọ ẹsàdúwà almasurat nínú tí ó lè máa fa rúkèrúdò ní dílé pọ́lọ̀mbá ni a fi èsì tọ́pọ̀lọpọ̀ ọmọ hmm, òun ni kíyàn máa sẹ́lọ́un kọmọ wá rò pé lè wọ́n tó kó kúndùn kíni kó kúndùn ẹsẹ̀ inú tí ẹlòmí tí ó bá inú àwọn sálàfù wa alimamu muhammad ibn sirin rahimahullah alimamu ibn sirin ni èmi ma ń rí àtàrù màsíyàtí lèláhí fi zaújàtí èmi fúnra mi ma ń rí mi bá ti sẹlọ́hun kọ̀rọ̀ kan tẹ́nìkan orí mi ìyàwó mi tí è kọ̀rọ̀ sí mi lẹ́nu tẹ́lẹ̀ yọ́kọ́ èmi náà ni ma wá se wá sí fúnra mi pé ibn sirin nígbàtí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ní kíyàwó rẹ̀ ọgbọ́ sí ọlẹ́nu nínú tí ó lè máa fà tẹ́lómí ó pé gbogbo tẹ́ǹwí náà mo se but àgbádùn náà ẹ̀ṣẹ́ lè fà ó ìwò lè máa ti àtàárọ̀ dalẹ́ ọmọ kọ̀rọ̀ sọ́lẹ̀ lẹ́nu ọwá lọ ma sọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ yọ gbọ́ àbíwọ̀ ìyàwó náà ma pé bàbá kí ní òun ni ká ní kíni ká jìnà bàbá ti lágbára ma sí ma á sí mọ́tàn rẹ̀ mọ́rò pé wọ́n ma ti àtàlẹ́ àtàárọ̀ tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ lọ ma se ọwà rí ti ẹni tí wọ́n fẹ̀mí sí lọ́rùn kan ma se fẹ́ ti ẹ ẹni ọ dáwọ ìwọ́n takò fẹ́ rẹ̀ ọlọ́nkọ́sàánú wa ni pé wa yọ́wà jẹ́ rere rẹ̀ láyé ń bí àtàlìkìyàmà kò tí wá lójú kò tí wá lẹ́nu olúwa sọ ìbẹ̀nú alkùránì àrẹjálú kọwàmúná alẹ́nìsà torípé náà àdánwò tí a bá láyé tó bá wa nù ìmọ̀ orí fíìmù ìwé àbá lọlé ẹ̀kọ́ kan àbá tẹ́tẹ̀ rí àdánwò tó dé nísìn ni pé àwọn ọmọ wa ti ń kàwé tí wọ́n bá ń gbé hostel iléèwé àbí nǹkan gbogbo orú nǹkan báyìí ni wọ́n ti máa poison mind ara wọn látàrí ìwòkúwò ìkàkúkà ìwọ ọmọ mùsùlùmí gbọ́ ọlọ́run ti gbé e kalẹ̀ ìwò òsì lẹ́tọ́ àti bí ọlọ́run pé èsè tó tó bẹ́ẹ̀ olúwa níbọ́kùnrin àtobìnrin bá wà ọkùnrin lọ̀gá kálà bẹ́ẹ̀ òlé òlé òlé òlé yí ọlọ́run tí òlé bí ọlọ́run pé èése tó tó bẹ́ẹ̀ bọ̀bá jẹ́ múmi ní òdòdó gbogbo olé tó bá ti jẹ́ pé gender equality ní ẹ̀ẹ́ntọ́bìnrin lè ṣe ẹ̀ẹ́ntọ́kùnrin lè ṣe obìnrin náà en ṣe kò ní tó ọ̀gá méjì òlé wà nù mọ́tò kọmọdánù àbẹ́ ìtọ́ ti ẹ̀wà burú jù e ó rò pé nǹkan ayọ̀ ní orí ibú ni, ni òun ni kíkọ̀ wá mọ̀ wá bọ́ sọ́wọ́ obìnrin kíkọ̀ wá mọ̀ ó se gíní òun ní ilẹ̀ yọba wọn ni ó ti gba gíní ó ti gba sọ̀pọ̀ tó ń di rẹ̀ ó gbé bà ń tẹ́fún ẹ̀dàkùn gbogbo obìnrin tọ́ bá rò ń pé òun ti àchífọ́ àchífọ́ ìgbà kò sí tí àǹtẹ́ mi báyí fún bàbá kí ní kọ̀gbọ̀rọ̀ mọ́ sí ohun ohun kẹ àmọ́ wì mọ́ pàtàkì jùlọ wọ bá jólùgbàgbò òdòdó jẹ́ tó rántí ìtàn ìyá ńlá wa kàdíjá kí n fi sí ọ létí ìyá ńlá wa kàdíjá sẹ́ mọ́ bó ti jẹ́ language dáàbà sọ kálà mẹ́lẹ̀ employer sí kíni employee <laughs> tal employer khadija tal employee annabuwa muhammad sallallahu alaihi wasallam injo ti khadija ti wa diyawo annabuwa muhammad sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anha kò fọ̀rọ̀ kò fi wà kò fi ṣe sí ràn nẹ́bì létí rí pé ẹ̀ẹ̀rán tí gbàtàwà ń fún yí ní owó oṣù ìwọ ọ̀gbọ́kọ̀ rẹ̀ síṣẹ́ rí ògédé pé àsírí tẹlòmí bóndílé wọn jú tọ́kọ lọ òun lọ sọkọ sápò sí ọwá di pé à ń ti bá wífún bàbá kìíní ni kò sí bọ́bá gbọ́ ọlọ́run gbọ́ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ètò ọlọ́run ni ọlọ́run sì tún wá ń fi kalẹ̀ fún wa practically oní àrínú inú dílé tànẹ́bì gan fún rẹ̀ sọ́lọ́lọ́wọ́ aléhìwọ̀sánlẹ̀ o lè wáyé bẹ́ẹ̀ o lè ní nǹkankan jọkọ rẹ lọ o lè jówó o lè jẹ́kọ́ o lè jẹ́ nǹkan míì àmọ́bọ̀rọ̀ bá délẹ̀ bàbá kìnníkìnní ká se obìnrin rere bí ti wínú àwọn ọmọ a ní tí bàbá yín bá wí ní ẹ̀lọ obìnrin ọgbọ́dọ̀ dóńdó pé kí ló wí fún yín òun láṣẹ lẹ́nu tó lè pa yín èló obìnrin rere mùsùlùmí èso يا أيها الناس اتقوا ربكم àmọ́ má bà jẹ́ pẹ̀lú fẹ́ tako òfin ọlọ́run torí náà gbogbo lé tí è máa kò síkọ̀ wá mọ̀ ń bì kan wọ́n jọ ń pin áfààfù ní <laughs> bọ́kọ̀ tí ń pàṣẹ ní kọ̀dá kọ̀bá ṣẹ̀rí àmú kọ̀bá ìsìláàmù tó ló ń se mu èyí tó ti ẹ̀búrú jù mẹ́ òun níbi tí kọ̀ wá mọ̀ ti bọ́ lọ́wọ́ ọkùnrin tó bọ́ wa wí bẹ́nìkan bá wá ń kí àrìjálùkọ̀ wá múnà alánìsá ìtọ́fẹ́ fi yẹ̀yìn jẹ ẹni jẹ́ àjọ dọ́dọ̀ iṣẹ́ kọmọrùdín kí wọ́n bá wa káyà ìdílẹ̀ kí wọ́n bá wa sí kíní kí wọ́n ká àyà ìdílẹ̀ wọ́n tú fún wa gbàtàwọ̀ ọ̀má torúkólúwa tó ní àrìjálùkọ̀ wá múnà alánìsá ó fi kún pé kíní bí ma fọ́dọ̀lọ́lọ́hù báàdọ̀hún alábáadé àti yẹjú yíhun ọlọ́run ló tó bẹ́ẹ̀ mọ́kù eré ọlọ́run wá bí mọ́ a ń fà kú mín àmúwálìhìn kẹyàn mọ́ wà dó lórí àrìjálù ọwá múnà alẹ́nẹ̀sà kí ni responsibility bí mọ́ a ń fà kú mín olúwa ní gbogbo tí obìnrin ọ̀nà tí ó lò tí ó nédìí ọrùn ọkùnrin lọ́wà ọ̀ bọ́báyà ní tó fẹ́ ràn lọ́wọ́ voluntary lè fún rẹ̀ gbogbo ọkùnrin tó wà lórí pé sẹ́mi wá try ni ọ̀rọ̀kọ́rọ̀ ní o <laughs> àbí ẹ̀mọ́ta ń pè ní dry ní ó ti rẹ̀ lùbọ́nù kóbìnrin náà mọ́ wá ọmọ ẹwọ́ bẹ́ <laughs> ah, ọlọ́mọ́sẹ̀ mi bẹ́ẹ̀ mọ́sẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ bọ́ àmẹ́ ẹmọ́ ìyàn obìnrin jẹ pé wọ́n ti ní àrìjá lókọ̀ wá múnà ẹwí fún wọn pé ẹkédélẹ̀ wá bì mọ́ àǹfàkú min àmúwálì olúwa ní ara ń ta fi ṣe bẹ́ẹ̀ ni pé ẹ carry responsibility yìí o ẹ lójúṣe o pàtàkì jùlọ wẹ́lfì àwọn obìnrin wọ̀nyí àtàwọn ọmọ wọn àkọ́dà ó débẹ̀ ẹlòmí ọmọ obìnrin tí a fẹ́ láti lè wọn ó sì rí pé ń tọ́ bá mú ní pé à adúrúsẹ́ tí obìnrin ní kọ́sẹ̀sẹ̀ tó máa wá jíjáde lásùbá kẹsẹ̀ máa lọ tó gbá kan torí àyí àwọn obìnrin jẹ́ ní pé kò síṣẹ́ kò síṣẹ́ iṣẹ́ tí ń se lé òun ni a máa lọ wú ọ̀pọ̀lọpọ̀ fámílì kọ́dà ti ìsọ ti nàìjíríà yìí nìkan ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ fámílì táwọn ọmọ tí wọ́n lámì tí wọ́n lókọ tí wọ́n àtíìfù dáadáa láyé ọwọ́n kẹ́ tó rí pé ya àti bàbá ń jí ní wọ́n jọ ń jí jáde ní kíni lásùbá wọ́n ó sì wọlé lálẹ́ èyí tó kọ́mọ̀ ní pé ẹnìkan mójú tó ta bọ́lọ̀ ti tó ẹnìkan sì mójú tó torí náà ẹ̀dàkùn ọ̀rọ̀ ìmìnà wà tíráì ní gbẹ̀lọ́n ó bùká sí kí rẹ̀ bí ọ̀bá tí tó àmẹ́rẹ́yìn ya wa ọlọ́n ti yàn ó lè yíò ń fẹ́ gídú sáà tí ń mẹ́sàn àti ah, yìí wọ́n náà mọ́rú ọkọ̀tọ́ fẹ́ ọkọ̀tọ́ bá pé lẹ́bù gàrí ni gbà bẹ́ẹ̀ tí è se pó lówó rẹ̀ sì ní wọ́n báyìí bá ti gba ń kálukú ma nìkan náà wọ́n mọ́ ń kó dìrọ̀ aléhì rízkù fàlíyún fèk mímọ̀ àtàhù ẹni a bá sì fún ti ẹ̀ tí ó pọ̀ ẹnu pé kọ́ náà níwọ̀n bá ń tọ́lọ̀ fún ní rí pé alkùránì ó sì ní ládá ó sì wúlò púpọ̀ fóbìnrin kọ̀rọ̀kọ̀ ìlọ́wọ́ ẹwò kanú àwọn ìyálà wa àwọn ìyàwó àwọn sọ̀hábà zainabu imra àti masu'ud mas'ud allahu anhuma ẹlákùn ẹgbọ́tàn yìí wọ́n ní arábìnrin kan wá ọwá kanlẹ̀kùnlé ànẹ́bì sọ̀lọ̀lọ́ kò fẹ́ declare identity ààrẹ kò fẹ́ ká nẹ́bí ọmọ òun ọkàn wá sọ fún ẹni tó jáde sí pé talẹ̀ ń wá pé òun fẹ́ rí ni pé ẹlọ sọ fún pé òun fẹ́ rí òun ní bèèrè inú ẹ̀kọ́ tà kó àti wọ́n ni pé ni

anẹ́bì ni ẹlọ bí pé ayu zayani ayu èwo ná àwọn zainabu zainabu pọ̀lú ìgbà <laughs> wá rí pé kọ̀ sọ́gbọ́n mi ìmá ó nídi tó fi se bẹ́ẹ̀ o ìgbà ń lọ́sẹ̀sẹ̀ wá jẹwọ́ pé zainabu imra atubni masud òun ni zainabu yàwó abdullahi ibn masud ìgbà ń lànẹ́bì tó wá fún láyé láàrin iná ká sọ ọlẹ́tọ̀ kóbìnrin kọlọ kìí sí wọ̀ kóbìnrin ọlọ bí ìmáàmù ní tí ó yé àmẹ́wọ̀ ní kọ́ wà ní kálíwà pẹ̀lú ẹ̀ àwọn wà pé wọ́n dá àwọn alájà lóhun lọ́wọ́ <laughs> ẹ̀rí ẹ̀ ń bẹ̀ẹ́ sórọ́tù almujadala awil mujadila ẹgbọ́n tí ya ńlá wa aisha wí ni ìgbàtá ya sọ̀kalẹ̀ pé kọ́dùsẹ̀mí allahu kọ́ùlàlẹ́tì tùjádìlùkà fi zaujiha olúwa ti gbọ́ gbólóhùn ẹni tí wọ́n ń bọ́ se fàǹfà ń pọ̀ ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ ẹgbẹ́ kí ni ìyá ńlá aisha wí ìyá ńlá wa subhanaman wọ́sẹ̀ àsàmùrù kúlẹ̀ tó tó fún mímọ́ ọlọ́run tí gbọ́nà ti ẹ kárí gbogbo nǹkan ìyánlá wa ní injọ tó bìnrin yìí wá bá nẹ́bí kọ̀ lọ bá ń kúntù fi náà híyà tí mọ́ wà ọkà mọ́ wà nígun kan àwọn wà ní gíní wà mí ń sọ tí ń dùn pọ̀ rẹ̀ kẹlẹkẹlẹ ńgbà sì jóbìnrin tó wá ní súnmọ́ obìnrin náà wà mọ́ <laughs> èyí náà dá o ẹgbẹ́ ẹgbọ́lá ọmọ yíwá fi igi ní àà olúwọ̀ fẹ́bẹ̀ ebó tí ń rí ìyálà wáíṣà ní ń rí wọn mo sì mọ̀ pé n ń dùn pa ọkọ rẹ̀ private affairs rẹ̀ ní sọfà nàbí èmi ọ̀gbọ́ ọlọ́run tí wọ́n ń bẹ lókè sẹ́mọ̀ wá ní kọ́dìsẹ̀ ní àlọ́ ìyálà wáíṣà ní subhanallah tó tó fún ọlọ́run ẹ̀rínù pé obìnrin lè bí àfá àmọ́ lo ẹ̀kọ́ tàbí ma lo ìwọ́n dá wọn lóhùn lọ́wọ́ nù yàrá àfá súnnà kan tí ẹ̀ ní ṣe bẹ́ àmà wọn tí ma ṣe bẹ́ káwà padà sí orí ilé ìtànsọ zainabu sẹsẹ̀ wá jẹ́wọ́ pé zainabu imra'atu ibn mas'ud ẹ pé kí lọ fa gbogbo ọgbọ́n tí ń dá tí ọ̀fẹ́ jẹ́wọ́ yìí ń tọ́ bá wá ní kí ló bá wá bà nẹ́bí náà ni pé ọmọ bí sallallahu alaihi wasallam wà nẹ́bí ma bí ibn masoudi ti ma ọmọ bí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ lówó pọ́ ti ma èmi sì níyàwó ẹ̀ àsírí mi bó kọ́dà mo ní tí sàkáwọ́ torí kò strange o kọ́kọ́ ọmọ ibn masoudi ò lè yọ zaka mo ní ó ti yọ kò ní dépò zaka wọ́ ìyàwó rẹ̀ wá lóhun ní ìdí gíní ìdí zakawọ́ síbẹ̀síbẹ̀ náà ọ̀tẹ̀ láti ọkọ ẹ̀ in tó tún wá fẹ́ ṣe ni pé ó wá ronú pé ah, ah, ìwọ́n ní nàmọ́ sọ́dà kọjú eh, lẹ́lẹ́fúkọ̀rọ̀ yìí eh, wálìmọ̀sáàkí ni àwọn aláìní àwọn atẹ́wọ́gbọ́rí àà sí ọkọ̀ òun náà kọ̀kọ́ lífàì ní ẹmọ obìnrin rere fún rẹ̀ ní ṣe tẹ̀fù sí ọwá fẹ́ wá confirm lọ́dọ̀ annabi sọlọ́lọ́ ìntọ́ bá wánù pé sí mo lè fún ọkọ̀ mi ibn masoudi inú àwọn fúkọ̀ráwù tí kò rá ní wí lòun náà wá inú àwọn masakínú yìí lòun náà wá sọlọ́lọ́ àrùsọ̀lọ́ annabi wá dá lóhun pé náà bẹ́ẹ̀ ni torí náà tàbí yà lọ́bẹ̀ òun ni pé kọkùnrin ó mojú sí ẹ̀ àmẹ́yìn wọn ò pé bóbìnrin náà bá wà ń po kọ́ran ọkọ̀ ẹ̀ lọ́wọ́ kọwa pé wọ́n ti ní ọ̀rùn yìí gbogbo ẹ̀wà ò kò rí bẹ́ bọ́ bá se ọlọ́run ọsùn lẹ́sàn rẹ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ albáríkà rẹ̀ lára àwọn ọmọ náà gbogbo àwọn tó ti sí wọn dúpẹ́ fọ́lọ́run gbogbo bá bá fẹ́ fẹ́ra wa àsọtàwà tàà ti fẹ́ra wa o torí mo rí pé a nù họlù iná ara wọn tí ń sẹ́sẹ̀ ń múra kalẹ̀ àbí ẹjẹ́ àwò lẹ́wù ẹ̀sìn ẹni afẹ́fẹ́ bó ti wo lẹ́wù owó tó wo lẹ́wù pé sọ́rẹ wà tó ń tó lè se dédé mi e wo lẹ́wù rẹ̀ náà ń pa kíni kọ̀ sí dandan kó ti jẹ́ àfá o pàtàkì jùlọ tó bá dóbìnrin àmọ́ wo pé eléyìí ó ní preparation pé yóò kéwú yọ gbọ́ bàbá ní báyìí ni torí pé practically ní pé gbogbo ẹni ọfẹ́ ẹni tó jìnà sí púpọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn e ilé ìwọ̀n rọrùn o irú ohun èsì kèé rọrùn láti kọ́ tọ̀ bọ́mọ bá jẹ́ ìdídé ẹwà mọ́ báyí ogún ọdún ọgbọ̀n ọdún ọmọ báyí lọ bẹ́ẹ̀ náà ni kò ní tí ọlọ́run tó bá jẹ́ lẹ́sìn gidi tíyàwó rẹ̀ wá jìnà sí ọ tefetefe ń pẹ̀ ẹ̀sìn ẹ ma sọrú òun ma sọrú ní wọ́n tẹ̀ tí fún mi lẹ́gbàáfù kẹ́yà yìí ọkọ̀ lọ hálíkọ̀ ìyàwó làṣàlájú <laughs> ẹ̀sìn náà làwọn méjèèjì sí láwọn ń sin in sọ tẹni tọ́lọ̀ fẹ́ jàǹgò alẹ́ni tọ́ bá fẹ́ lẹ́lẹ́sìn náà in ma kó rí ká ah, ibi èmi gbọ́yé ní islamu gidi kitabu wa súnnà yìí ona náà bẹ̀m̀bẹ̀ kọ́dà bí ò tí ẹ̀ tí wà dé lẹ́wù bí tí mo ra eléyìí ó ní preparation pé bí n bá ń kọ yọ́mọ̀ ẹsẹ̀ kíni yọ́mọ̀ gbà irú ẹ̀ ní kíyàn ọ̀fẹ́ o kíyàn ọmọ tán rẹ̀ pé ní ẹ ọlọ́nlẹ̀ bá ń yí padà <laughs> lóòtọ́ ó sì lè fílẹ̀ bẹ́ẹ̀ èyí practical examples ní fún yíwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n complain fún wa ní o tàwà rí pé kò kọ̀ọ̀kọ̀ jọra wọn margin yẹn sí gíní is too wide wọ́n jìnà púpọ̀ síra wọn bí ẹni tó gbọ́ kò tábùwà súnà yé débi pé á tó lọ alìkọ́ àtẹni tó yí pé kásá ni kọjọ́ra wọn o àmọ́bìyàn bá rí onídàrin yìí náà tí yẹn wá rí gá ah, eléyìí ní preparation àti gbọ́ kí lọ́lọ́run wí kí lànàbì wí ọ̀dá torí náà káfẹ́ ìṣẹ́ yìí náà o ẹ̀rá wà tàbá ti wá fẹ́ra wa mọ́tòrí wọn wá pé èmì rẹ̀ jìnà síra wa mọ́ wá lọ gbìyànjú ọ example kí mọ́ máa dákọ ẹni ó jẹ́wọ́ fún wa ìyàwó òyìn lọ́lọ́run fi sànú kẹ́mọ̀ ma rò pé àbọ́rọ̀ obìnrin nìkan ìṣẹ̀lẹ̀ ń gbà míì tó yí pé ní ìyàwó ní ó dù ọ̀kọ̀lọ̀ oní ọmọ wá fà tí wọ́n mú ma wá sábà rọrùn lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin ma wá mú àbíjí wọn bá fẹ́ ẹwà sí dédé inṣá allahu ta'ala nínú tí tún wí tá gbọdọ̀ má wí olúwa ìtìjú òdodo nínú tí mo ní ìwòkúwò ìkàkúkà ìgbọ́kúgbọ́ tó ipé bí yàn bá rọra o lè jẹ́sẹ́ yàn yẹ́ o nípa àwọn ọ̀rọ̀ alkùránì tí ò parẹ́ tí ò rújú ó sì wá fẹ́ lè lónìí láti ṣe gíní láti sọ inú tó lè nísìnyí mẹ́yàn bá ní láàrin àwọn obìnrin ní ẹjí wá ṣe wá sí ọwá pé ọ̀rọ̀ àtàádúdú <laughs> ìfẹ́ ju ìyàwó kan lọ bí ìgbà tí èyàn ń gún yí lábẹ́rẹ́ lórí wà láìmọ̀ gbà bẹ́ẹ̀ náà lórí àmọ́ bí ẹ ti gbà àwọn nǹkan mí ìtọ́jú abẹ́rẹ́ pé sọ́lọ̀ ló wí àbígẹ́gbélé iná o a dandan kò sí nbìkan tí kùránì ti ní dandan ọkùnrin gbọdọ̀ fẹ́ méjì dandan gbọdọ̀ fẹ́ mẹ́ta dandan gbọdọ̀ fẹ́ mẹ́rin àmọ́ kèèsé wọ̀ kèèsé kíní kèèsé wọ̀ káwà ti lẹ́wù bí ta ń lọ lónìí in ti especially láàrin àwọn tí ń kàwé tó lọ́làjú àbí kankan ó ti fẹ́ jọ bí abnormal kí àwọn ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin márùn kan kí wọ́n jọ wà the same level of education kẹ́nìkan wá <laughs> kọ́dánwò kọ́lọ̀ sí kíní kọfẹ́yàwó méjì àbí ọfẹ́ mẹ́ta kọ́dá òun gún ó rí póhùn ò lè rìn ní kọ́dá kò lè délé wọn mọ́ àwọn ìyàwó yòókù gan náà kọ́ àwọn ọkọ rẹ̀ sí pé kọ̀sáyè fún wọn yá ìmọ̀ o ẹni torí wọ́n ń fẹ̀yìn náà lọ díẹ̀díẹ̀ nù ẹni tí ó bá ní preparation kùránì ò pé dandan kọ́dá kùránì lẹ́ni tí ó bá lè ṣe déédé ó gbọ́dọ̀ fẹ́ jù kan lọ fa in khiftum alla ta'dilu fawahida amẹ́rù tí ń ba ìmí láàrin yìí òun láyà kùránì kan olúwa sọ náà kùránì pé àwọn kan olúwa ba iṣẹ́ wọn jẹ́ kí lẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ dhalika bi annahum karihu ma anzalallah karihu ma an zalallahu fa'ahbatọ̀ àmàlàun olúwa ní wọ́n kórìíra òfin ta sọ̀kalẹ̀ wọ́n kórìíra kíni ìntolúwọ̀ ọba sọ̀kalẹ̀ inú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ni pé ayọ̀ǹda fọ́kùnrin kọfẹ́ kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin ẹ̀dàkùn ilé tírò ẹ̀ bá wá mọ́gbẹ̀gbóná mọ́sọ́rọ̀ òdì ìbẹ̀nú alkùránil kẹrìmù tó lùwà ọba sọ̀kalẹ̀ olúwásí láwọn kan abáṣẹ́ wọn jẹ́ nítorí kíni kẹrì ma an zalalọ́ ṣẹ́sì ráwọn tí a ń jọ ń gbé tí a ń wò ní one man one woman a islam ọ̀dọ́kùrọ̀ ni àwẹ́ tanra wa ní <laughs> islam ẹ̀ẹ́sẹ̀sìn kíni kìí sẹ́sìn ẹ̀tàn ní ìjọ tó bá délẹ̀ tán ó rí bí wọ́n ti máa ru àwọn ọmọ wá ní èyí tí ó sì tí ìdọmọ náà ẹ́ torí pé èwo ní ká máa tanra wa pé ẹgbọ́dọ̀ jù kan lọ́wọ́ ẹ̀yìn méjì náà ni ọlọ́run ti so yín pọ̀ ẹ̀sì gbọ́dọ̀ jámọ́ kọmọ̀ sí obìnrin musulmi <laughs> àdákun ọ̀rọ̀ musulmi kọ́wọ́ kẹrìhú ma anzalallah ìwọ ọkùnrin tó bá sì lágbára ti se dédé náà olúwa ní madnawo fa in khiftum allata adilu fawahida torí náà èyí ń náà ẹ̀dàkùn ẹja fèsí mọ́wàá jọ ilé mi ti ń dùn tẹ́lẹ̀ ṣe kọmọ̀rù kẹ́rì pé ọlọ́mbà wọn sí ìfẹ́ mọ̀wádà sákànù ń bẹ àmọ́ kí ni ìyàwó mi dé sí ni gbogbo ó sì ah aljanna ó sì fẹ́ di jahannama ẹ̀dàkùn ẹja ronú sí lè yína o ọlọ́nkọ́ mẹ́sà àsámẹ́ná wá o ní kàfí mẹ́nu dúó báyìí ń se àwọn ìyá wa àtàwọn ẹ̀gbà àbúrò wa mọ́fẹ́ fún wọn ní àǹfà níkà kọ́lá bí wọ́n bá ní báyìí rò kí kí wọ́n kọ kalẹ̀ <laughs> eh, arábìnrin kan mọ́ fẹ́ kẹ́ ẹjọ́ nínú tàn arábìnrin yìí ohun àtọ́kọ rẹ̀ wọ́n jọ wà dáadáa tẹ́lẹ̀ kò síjà kò sáriwo àmọ́rùn tí mo ní irú ọkùnrin mi lè ronú lọ bẹ̀ wípé bá ṣe rí àmú òun ni ìtàn ìṣẹ̀lẹ̀lẹ̀ lárúbáwá inú tàn lárúbáwá sì ní pé tí lárúbáwá kàkún dù ní gíní ọmọ ọkùnrin torí pé òun ti mọ̀ pé bógun bá dé eléyìí ni ó lè jáde <laughs> báwọn kan bá fẹ́ rẹ̀un jẹ àwọn eléyìí ó lè àwọn òrí dáadáa obìnrin tálkùrá ni wá dé tó sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ àmọ́tàn yìí wọ́n lárábìnrin yìí kọ̀ sẹ́ ọkọ rẹ̀ ju pé <laughs> ń bí obìnrin lọ bá pa yàrá rẹ̀ tì kọ́dọ̀ ọpa yàrá rẹ̀ jì nìkan kọ́ ọpa lé rẹ̀ jì ọwá lọ fẹ́ ìyàwó mi àmẹ́bí tó gbóhun náà sí kó jìnà tó gbé bí má ń lọ bẹ̀ náà ìyàwó yọ́mọ̀ rí wọ́n ló wá e, ń se bẹ́ẹ̀ lọ kò e, lójútù ọsá pàtì náà ni àwọn èèyàn bá sọ kọgbà irú bí wọn ó ti bẹ gbogbo lé sọ́kọ̀ rẹ̀ tí ọsá kagidi fóríun náà mọ́ wá fẹ́ yá ọ tí obìnrin yìí ló tó ipọ́kọ́ ẹ̀ lọ́wọ́ abẹ̀ fún rẹ̀ wọ́n ní jọ kan arábìnrin yìí wá fúra pé ọ wà ń tò síbi tí ó ti máa gbọ́ tóhun bá ń sọ inú àwọn ọmọ tó bí fọ́kùnrin náà náà ọmọ obìnrin ọwá ń bọ́mọ̀ sí gbọ́mọ̀ jú wọn dáre fún àmọ́ èyí tí wọ́n wulẹ̀ mọ́ fórin àyìnlọ ọmọ wúrà bọnu tí ọmọ túlé bọ́ọ̀kọ̀ ẹlòmí ìbẹ́ bá ti ní gbólóhun asọ̀ báyìí àwọn orin tí <laughs> ó ti wà lẹ́ ilẹ̀ arábìnrin náà kọ àmọ́gbọ́n tó ń wí wọ́n lọ wá gbé ọmọ èyí lọ́wọ́ ẹmbà ṣeré àbú hamza wọn pọ̀kọ̀ rẹ̀ ìwọ̀n ń pè mẹ́lì àbí hamza tàláyà tíìnà yàzọ́lò fìlbẹ́ìtì lẹ́dì yẹ̀lìnà غضبان ألا نلد, ألا نلد الغلام بنينا والله ليس ذاك في أيدينا ونحن كالأرض nọ́mbẹ̀tò máa kọ̀d zara ẹ̀hò fíìnà Abu Hamza náà wá ń gbọ́ orí rẹ̀ wá ń lago obìnrin yọ bá parẹ́ yóò tún tọ́ bẹ̀rẹ̀ mẹ́lì àbí Hamza tàláyà tíìnà يظل في البيت الذي يلينا غضبان ألا نلد ما قد زرعوه فينا كنتو تمه wọ́n làbú hamza ọba sáré wọlé wá ọwá gbá ìyàwó rẹ̀ ìmú bí lárúbá bá fẹ́ pọ́nyẹ̀ dé gáyà ní kọ́ máa kíìsì rẹ̀ ní forehead wọ́n ni wọ́n kíìsì ẹ̀ ní ìwọ̀n ń ah! ẹlòmí ó pé ọsàsí ní kọsàsí ọba làkàí rẹ̀ sọ̀rọ̀ ní ìwọ náà wà bó ti máa bá làkàí ọkọ̀ rẹ̀ sọ̀rọ̀ ah, ah! tọ́rọ ọwọ́ ní akínyẹmí ara ẹjìn wá túnmọ̀ rẹ̀ fún yí o ní máìlì àbí hamza tàláyà àti ìnà <laughs> èése àrábù hamza yí àyí mọ́ <laughs> yàzọ́lù fìlbẹ́ẹ̀tì ọmọ ní bá sí o lẹ́dí <laughs> eh? a sì gbọ́gbé lẹ́kàn tí ó jìnà sí wáyà iná wọ́n wà gàdúbánu aláàdánidalbanina kọ́dà wọ́n ní ìtaàsẹ̀ wọ́n tí ń bí wọn nú ní pé àwọn òbí ọkùnrin e àmọ́ ẹ̀dàkọ̀ ẹbá wí fún wọn wà láìmà dáka fi àìdíìnà e ọwọ́ tí wá ké yíò wà <laughs> wà náànù kal'ardìlì záàrì ìnà ẹ̀ráwọ̀ obìnrin bí ilẹ̀ téèyàn ń kọ bèjì ń dákọ sílà wà والسلام عليكم ورحمة الله وبركاته شيء عليم